aláròye máa wí o. ìjọba saudi ti kéde ọjọ́ ọdún iléyà àwọn aláṣẹ ilẹ̀ saudi ti kéde ọjọ́ àìkú sunday ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ ọdún iléyà àwọn mùsùlùmí lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún yìí ni wọ́n kéde pé wọ́n ti rí oṣù ojú ọ̀run zulhijjah tí í ṣe oṣù kejìlá àti oṣù tó kẹ́yìn ọdún hijira tí a wà yìí nítorí ìdí èyí ọjọ́ ẹtì friday ọjọ́ keje oṣù kẹfà yìí ni oṣù tó kẹ́yìn nínú oṣù ojú ọ̀run táwọn mùsùlùmí ń tẹ̀lé ìyẹn zulhijjah yóò bẹ̀rẹ̀ níwọ̀n ìgbà tó jẹ́ pé ọjọ́ kẹwàá oṣù zulhijjah yìí ni ọjọ́ ọdún iléyá tí í ṣe ọdún ńlá àwọn mùsùlùmí ọjọ́ sunday tó ń bọ̀ ní gbogbo mùsùlùmí káàkiri àgbáńlá ayé yóò ṣe ọdún tí wọ́n máa ń pa ẹran láti fẹ̀mí ìmoore hàn sí ọlọ́run yóò wáyé bákan náà ló jẹ́ pé ojúlówó iṣẹ́ hajj tí àwọn èèyàn tó wà ní mecca báyìí lọ ṣe yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ ẹtì friday ọjọ́ kẹrìnlá oṣù kẹfà yìí tí ọjọ́ tí wọ́n yóò gun òkè àràfà èyí tí í ṣe ọjọ́ ọdún iléyà yóò sì wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí tẹ́ ò bá gbàgbé lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún yìí ní ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ Saudi Arabia ké sí gbogbo mùsùlùmí pátá láti bá wọn kópa nínú wíwá oṣù ojú ọ̀run zulhijjar kí wọ́n lè tètè mọ̀ ní kété tó bá ti yọ wọ́n ṣe èyí láti jẹ́ kí wọ́n mọ ìgbà tí oṣù kọkànlá tó ṣẹ̀ṣẹ̀ parí yìí yóò wá sópin tí èyí tó kẹ́yìn yóò sì bẹ̀rẹ̀ nítorí àwọn ọjọ́ pàtàkì tó wà nínú rẹ̀ mòníṣọ́lá saka ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétíìgbọ́ yín